وبالعلم الفرد المربي كمالنا bàbá wa Alhaji àgbà wa nù ni eléyìí وجمعتنا زين الدين المفادل. English يا شيخ. كذاك بتاج الدين jìpá làdí. bàbá wa làbí òun kí jìpá nù ni àwọn kọ́ àfa mi ní kéwú àfa mi àti bàbá wa Yunusa Kirun kàrà kàràtú làwọn méjèèjì àfa wa Yunusa Kirun ọlọ́mọba kẹwọn. wọn. amiina. bàbá wa àwọn kúrò láyé sin òun wà sí àgbáyé. Allah. Bàbá wọn wà sí àgbáyé pẹ̀lú wọn ní classmate. Wọ́n máa wá jọ lọ kéwú lọ́dọ̀ bàbá wọn kíjì pa. kódà bàbá wa yunusa kírun wọn kọ́pì bàbá wa làájì àgbà wọ́n bàbá wọn kìjìpá wọ́n kọ́pì wọn bẹ́ẹ̀ bàbá wọn náà ní kírun wọ́n da aṣọ báyìí ni yàrá bá da aṣọ níbi etí aṣọ wọn àpò wà ńbẹ ńbẹ ni bàbá yunusa máa kó sí ńbẹ gbà bàbá wọn kìjìpá náà báwọn náà ti máa ṣe nù gbogbo wọn ni òní kì í jí kí àlùfáà àgbà sheikh anatajul adabi. rahima allahu ta'ala. àbá tó ti pé kò sírú ẹ̀ ní gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin mọ́ irú wọn ò sì lè wá mọ́ irú wọn ò lè wá mọ́ àáfàá àgbà ò ní pé ńlọdọ̀ àáfàá mi àáfàá kan tó lè kémi mọ kọ́tájú làdábì ń kéwò sí. kẹwò ọlátọ́lọ́run ṣe fáfá àgbà. rahimahullah. àfá àgbà ọlọ́run bá kẹ́ wọn àwọn ni wọ́n wá lọ àwọn wọn náwó sálà ajé àgbà pé ẹ fún mi lọ́mọ yìí wọ́n wálé àwọn alájẹ àgbà ni ẹ fún mi lọ́mọ yìí ọmọ pọ̀ ń bẹ̀ jọ náà tá àfá àgbà fi wá náwó sálà ajé àgbà pé ẹ fún mi lọ́mọ yìí àwàlíyè ọlọ́run a ma dara wọn mà. lẹ́yìn eléré ibu naa tí mara yín àwọn ẹni naa ma mara wọn. àwọn agbọ́ yìí sọ yi àárín yín bẹ́ẹ̀ tí máa kóra yín jọ tẹ́ ẹ máa wíwì kúwì ti mara yín pé ọ́yá ẹ lọ gbé yín sáwá òun ní orídìí gbogbo ẹ̀ òun náà àríyá ní wàláhì yàsín bàrá. ọmọ jíṣẹ́ o ọlọ́run jọ da fún yín mà. àmín. ọmọ jíṣẹ́. bẹ́ẹ̀ náà ti máa mara yín bẹ́ẹ̀ làwọn wàlíyé ọlọ́run mara wọn. gbogbo wa tá a lọ lè ké wọ́n mú a lọ ni wọ́n fà mí lọ fún wàzí àgbáyé báyìí ni wọ́n di ẹrù mi ìyá mi di ẹrù mi lérí báyìí ó sì sọ mí ká ó sì sọ mí ó ní mo bùn ọ́ ní ìgbàgbé kálímọ̀nì láyé mo bùn ọ́. wọn mú bàbá wa lájẹ́ àgbà lọ àáfàá gangan lọ́wọ́ á tọrọ bàbá. ألا هو أصل للأصول جميعنا مجدد أصر بالعلوم الشريعة مجدد أصر بالعلوم الشريعة ẹ wá wà fún àgbà ẹ wojú wọn ti lọ wọ́n ní bàbá wa àlùfáà àgbà ní níbi tá a wà yìí wọ́n sọ bẹ́ẹ̀ fún bàbá tó bí oníwàásí àgbáyé ọlọ́run bá ń kẹ́ àfa mi. amiina. bá ń kẹ́ bàbá tó bí wọn. amiin. ṣé bàbá tó bí òun wà ẹ dákun nǹkan ọlọ́run máa ń ṣe nǹkan torí nǹkan nìfà lásán kọ́ o. bàbá tó bí àfa àwa oníwàásí àgbáyé àwọn là ń pè ní aminullah ọlọ́run fìríjì mi bí mo ti wí hùn bàbá àfa mi nù. No àwọn wa larọ́ wà sí fún tájúlẹ̀ àdábì ńgbà bàbá tájúlẹ̀ àdábì tí wọ́n papòdà tí wọ́n lọ bàrísáhìn tiwọn ọkàlà ajé àgbà bàbá òun wà sí àgbáyé tó wọ́n rọrùn fáwọn alájí àgbà wọ́n rọrùn fọ́gà wọ́n sì rọrùn fọmọṣẹ́ ọlọ́run wá pa gbogbo ẹ̀ pọ̀ hmm. àlùbáríkà ni ọwọ́ àgbèlé bàbá òun wà sí àgbáyé lérí ẹ wọ ọlọ́run máa ṣe tiẹ̀ lọ ọbẹ̀ ẹ̀sán lọ́lọ́run máa da lérù so ọbẹ̀ ẹ̀san lọ́lọ́run máa fọ́ àwùjọ pọ̀ bò máa fọ́ pọ̀nso ọbẹ̀ ẹ̀san lọ́lọ́run ẹ̀fọ́ mọ́sálásí kó ṣe pé wọ́n ń ṣe àmàánú pé ẹ̀jẹ̀ á pín sí méjì kẹ́ ẹ máa fọ́ra yín létí lásùbà kí wọ́n mọ̀mọ́ ẹni tí ń fọ́ àwọn létí àwọn mọ́sálásí òsì kan tún wọ́n pín sí méjì yìí ẹ bá yìí sálámà tán tán jáde tí kálukú fa tẹ̀sùbà lọ́lé wọn ò sì ní mẹ́ni tí ń fọ́ àwọn létí. Kaluku wa lọ ra tọ́ọ̀sì àwọn tọ́ọ̀sì àwọn ọlọ́pàá tí mọ́lẹ̀ yàn án ni kálukú wa lọ ra bí kálukú wa jẹ́ asálàmù tí wọ́n jáde lọ làwọn masọ́lì ala sayyidina muhammadin wa aláàlí wa sábì wa sálù ẹ wá sọ kálukú di wèrè ládùúgbò yín. likulli wàlí jẹ́. gbogbo wàlí yẹ ọlọ́run yẹ́yẹ́. fil anami karamatun. kò sí wàlí yìí náà yóò ní karama táwọn ọlọ́run ọba ṣe fún un àmọ́ kàràmù àti bàbá wa fàgbà ọ̀pọ̀ púpọ̀ níjọ́ náà ni bàbá ń sọ. wọ́n wá ń sin ẹwà àwọn ẹni ọlọ́run àfàgbà wá ń sin aróhàsí rẹ̀ ń sin bọ̀ èyí tábà ó jòkó náà ti pé a kí n sin Kàrímù kí n sì máa sin Abdulkarim ọmọ kéwù mi àwọn ọjọ́ òun ntó fi dáànù ni ntá àfi fọlá àwọn bẹ́ẹ̀ lọ́wọ́n ti fi ń gbanù ẹ wo nǹkan ìgbà fún. Allah àfàgbà wa ń sin wọn wá ń sin bàbá àlàjì àbàtàbọ̀ ni wọ́n wá dé yìí ibi tá a wà yìí wọ́n làfàgbà wa ní àfàmì nù hmm. yàyàn ọmọ ọhún bí ọjà ní bàbá sí mú. jama ni wọn á hó àbí òhó àwọn ọmọléèwé fẹ́ẹ́ dé nísìnyí wọn bá wọlé hóró èé wọ́n ọmọ ọhún àwa náà tún bẹ yàn yìí là ń bẹ yàn yìí gbogbo jọjọ mẹjọ mẹjọ làwọn yìí ẹ wọ̀rọ̀ àsọ́lé àwọn ẹni ọlọ́run lẹ́ẹ̀fì mà kó àwọn ẹni ọlọ́run ò ṣe gbogbo yẹn ká alájì wa rẹwà abdulrahman arẹwà àwọn staff àwọn staff baba alájì àgbàrò arẹwàdà ìwọ ni ọwọ abúlù yìí bólù yìí ni kí wọ́n wà kẹ́ máa sun wájú ká máa wò yìí ẹ sì gbọ́dọ̀ dúró lọ́yọ̀ọ́ jẹun a gbọ́dọ̀ bá yín bẹ́ẹ̀ kẹ́ jẹun máa so ah, àfàwà tó nílé lọ́wọ́ sàlékún àlùbáríkà àmín. mo ní tóni ilé mo fàlùkù láàrin ibi ọ bóòlù ó ti ṣe jẹ́ àjẹun ó ní ẹ má wọrí à ń dọ̀yọ̀ dé afátóni ifá mọ́tò yà ni à ń jẹun lọ́wọ́ àwọn alájà mercedes yọ ọlọ́ọ̀kan five five five ìyìn sin wọ́lọ́wọ́ ni mo ní tóni ilé wà láyé àwọn bàbá ni wọ́n ń bọ̀ wáyé bá sin wọ́n ti dé wọ́n sì páàkì náà wà wọ́n pè wá wá èmi ọlọ́wọ́ tóni ilé lọ́lọ́. <laughs> tó nílé nígbà tó nílé níwájú wọn èmi mo ti rí bó ti déwájú wọn tára wọn ti ń kó bo òun ìwọ̀n ń wá dúró ta ló ní ẹ dúró ni ẹ à ń kìlọ̀ fún yín ẹ̀sìn ìsìtì ẹ̀yin jẹ ẹ jẹ́ kankan àfikọ́ lọ́wọ́ bó jẹ́ ẹ ṣé mo níyẹn nìkan kan gbọ́dọ̀ dúró nìyí àfàtúnlé kò jẹ́ ọpẹ́ ó ní mọ́tò yẹn ń ṣọ́ọ̀tì ولي في الأنام كرامته كرامته جل وعلا صنيعتي ọlọ́run mọ́sà ah, ah, ah, dúró fún bíi wákàtí mẹ́ta àbí méjì níjìnì ọ̀fọ́ ó ti ṣọ́ọ̀tì ọ̀ìlì àbá ní subhanallah ah ah ah. kódà dúró fún wákàtí mẹ́ta àwọn èyí tá a bá lò nù yín ayé ọ̀rọ̀ wọn Buhari dà mo ní naam ọkọ̀ sí yìí Kamilu dà láàrin àwọn yòókù wa lọ́hùn ẹ máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò mọ̀ àwọn ń nù táwọn èèjẹ wọn pé náà ọkọ̀ ní òun tiẹ̀ لكل ولي في anami karamatun. gbogbo wàlíyọ ọlọ́run yẹ́yẹ́ ni wọ́n ní bóun mo ti sí ọ ọ̀dà nǹkan àrísèmọ̀ni ṣé àrísèmọ̀ni mọ̀jíza. karama wa ni tàwọn àfa ẹ wá wo karama ti àfa gbà kì í ṣe àsọdùn tọ́lọ́hún sì mọ̀ bẹ́ẹ̀. kì í pé torí wọn jẹ wa tọ́lọ́run sì mà bẹ́ẹ̀ ẹ mú àfa tó nírú karama làjí àgbà wa àbá àfa àgbà wa bàbá alájà gbà náà ní karama tiwọn o. Allah. ó wá sí àgbà yìí náà ní tiẹ̀. kò sí kálukú lọ́lọ́run fún Àmín. Kò ní dalé wọn rú kò sì ní balé wọn jẹ́. Àmín. À àwọn èèyàn wa ń bẹ lálùkì àmọ̀ tó pọ̀ bàbá àjẹrin bàbá àjẹta bàbá àná. Bàbá òní ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bàbá àjẹrin làwọn àlàájì àgbà bàbá àjẹta ni bàbá wa Sọfíyùláì bàbá àná ni bàbá wa Ahmed Kamaludin Ọláyíwọlá. Ó hmm. oh, bàbá tòní àwọn ni àwọn ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́mọ pa bàbá yìí. Àmín ọlọ́run jẹ́mi wọn ó gùn. àmín. ẹ̀mí àlàáfíà bàbá wa làájí àgbà tó ní ọlọ́run jẹ́ ogun jẹ̀mí tí wọ́n lò láyé gan la. bọ́lọ̀hún ti ṣe fàlàjí àgbà nìyẹn bọ́lọ̀hún ti ṣe fún wọn nìyẹn ojú pé eyín pé etí pé wọ́n yìí tún sọ̀rọ̀ ó dojú ẹ̀ tán ní àwọn bàbá wa làájí àgbà ti dé gan wọ́n ṣe tàbí sí wọn sọ wọ́n báyìí àgbà ti dé ni o wọ́n kéwú wọ́n ń tu èyàn ti mọ̀ pẹ́gbà dé wọn ò sì fẹ́ mọ̀ ṣe wá sí pé iṣẹ́ ọlọ́run tí mo sì sọ fáfá mi kí wọ́n máa jẹ bó ṣe lu wa ẹni pé àdàlá tí mo ń ṣe ọlọ́run jẹ̀mọ́ ẹ̀yìn ẹlòmíì kan máa ṣe ẹ̀yọ̀dẹ́ mi èmi ò ní lè wá mọ́ wọn ò wí bẹ́ẹ̀ ṣẹṣẹ ta ara kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tọ́lọ́run rán wọn náà lọ ń jẹun. Hmm èyí tó lóun rán náà ló ń jẹ́ ni ààyè tó o wà ilé tó o wà àdúgbò tó o wà gbogbo ntọ́ nbà ń ṣe ń bẹ̀ ntọ́ran ọ̀nù bọ́ nbà ń tún nǹkan ṣe ń bẹ̀ ntọ́ran ọ̀nù bọ́ nbà ń ba nǹkan jẹ́ ń bẹ̀ ntọ́ran ọ̀nù bọ́ nbà ń tún nǹkan tó ń bẹ̀ ntọ́ran ọ̀nù bọ́ nbà ń da nǹkan rú ń bẹ̀ ntọ́ran ọ̀nù. inna fil haqi rijala akhlasu lillahi ibala hajatu ma bi. àkókò ṣayíkà litamala. ọlọ́run fèrè jù abá àti lakọ mọ́ wọn lórí. anáwó tó bá kì sọ́la. khafa maulahu ilá an khasawu hubban jala. mi ló ń lò àmọ́ bẹ́ẹ̀ mi bá lò kọ̀ sẹ́ni tí ó bí mi èmi náà mo ní àáfàá mi ni mo sì rí lé mo rí ta níbi táwọn ọmọ kéwò lè wọ̀ pẹ̀lú àáfàá mi èmi ń wọ bẹ́ẹ̀ táwa nulẹ̀ èmi wọn nìkan so mo rí lé mo rí ta ni. inna fil haqqi rijala. ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la sì kú o àwa kan bẹ ijọ́ kan náà la kú o àmọ́ ní mọ̀. inna fil haqqi rijala. iṣẹ́ tí ìwọ ó ṣe mi ò ní ṣe èyí tẹ̀mí ó ṣe ìwọ ò ní ṣe ọ̀nà tí wọ́n gba ìwọ ò ní gbàbẹ̀ ibi èmi ó gbà ìwọ ò sì ní gbàbẹ̀ bọ́bá wa wọ ọlọ́run ọ̀nà kan náà la gbà. àmọ́ ìjẹyàn wọ wà jura wọn lọ. inna fil haqqi rijala. bàbá alájà gba bá wọn àfa wọn bá wọn àfa kánrin nílẹ̀ yìí wọ́n bá wọn àfa tó pọ̀ kódà wọ́n bá wọn tó ṣe pé wọ́n bá pe bàbá kàmárù ni wọ́n pè wọ́n ọlọ́mọ jẹ́ pa ọ̀nà fún mi kí ló dé mélòó lẹ́wàá tó mọ́ mi ń bẹ̀ nísìnyí. inna fil haqqi rijala. dànù. akhlasu lillahi bala. wọ́n bá àfa wọ́n bá wọ́n bá wọn àfa. àkókò ṣe khalika mala. ọ ọlọ́run ó fèrè jù bàbá bó ti ń dá ọkọ wọn yìí. anna ó tọ́ bá khisala. ọlọ́mọ́sá kẹ́ bàbá wa aláwa yìí àánà máa bọ̀ báyìí la ilaha illallah. Hmm. ẹ̀rín kan bí baba aláwọ̀ yìí ti máa bọ̀ white white mo sì máa ma bọ̀ wọn. sì ń bọ̀ tààrà <coughs> wọ́n ti láyé lẹ́lẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wò ilẹ̀ lẹ́lẹ́ àwọn náà tiẹ̀ tún jòkó. kọ́fà màláwù ilá àn. bí wọ́n bá sì jòkó tọ́ba yìí gbọ́ àwọn ọkọ dé ní baba aláwọ̀ yìí wọ́n ti jòkó láyé wọn wọ́n ti wá gba àyíkalẹ̀ fàlàjì àbàtà tọ́ba yìí sẹ́ pàlàjì àbàtà lọ́wọ́ kọ́ dé tí wọ́n jòkó táwọn àbá ti jòkó bàlàjì àlẹ́wà yìí bá ń bọ̀ gbogbo ẹni tó jókòó ti mọ̀ wọ́n sùn bàbá wa aláwa yìí ní jókòó tá a lajẹ bàtà jíjókòó tá a fà mí wá jókòó ń tíra kan bẹ tí ó gbé dání báyìí bí n ṣe ń wò bẹ́ẹ̀ ni ọmọ kọ n tí ó wí lálẹ́ ní ń wò kalẹ̀ ní bàbá wa wo gbogbo ẹ̀ tán tó ṣe yọ àgbẹ̀ kalẹ̀ yọ àti báyìí wọ́n máa wá àwọn alájà gbà lójú báyìí la ilaha illallah gbogbo wọn bẹ nù sàárè. kọ́fà màláwò ìlà àná. wọn wá bẹ̀rù ẹnìkan láyé ọlọ́run ọba wọn ni wọ́n páyà òun ni wọ́n bẹ̀rù gbogbo jìnnìjìnnì gbogbo gbọ̀njẹ̀gbọ̀njẹ̀ tẹ̀yìn ẹ̀fọ́ ọlọ́run ọlọ́run ni bàbá bàbá yìí fún. kọ́sọ̀ọ́ ó bá ń jalá la. bẹ́ẹ̀ bá ṣàdúrà ẹ̀kọ́ ọlọ́run wọlé àfa kínní ọlọ́run wọlé àfa ẹ̀kọ́ dákọ̀ alájí àgbà ẹ̀tún dákọ̀ ẹlòmíì ẹ̀tún dákọ̀ ẹlòmíì àmẹ́tẹ̀ẹ̀ta tá a máa dákọ̀ yìí a ayé kọ́ ni wọ́n kọ́ ń kéwù Allah. wọ́n bá àwọn àáfàá àwọn kan bẹ́ẹ̀ ń lọ ni wọn ò kéwú lọ́dọ̀ àwọn àáfàá mẹ́tẹ̀ẹ̀ta wọn ò yàdọ̀ wọn kéwú rárá àáfàá sì ni wọ́n onímọ̀ sì ni wọ́n wọ́n sì ń dá sọ̀rọ̀ àwọn náà sì jẹ́ èèyàn tòun ta ìdọ́rọ̀ alájà àgbà kéwú tòun ta ìdọ́rọ̀ bàbá wa lọ́mọdá tòun ta ìdọ́rọ̀ bàbá alágbàjì tòun ta ìdọ́rọ̀ bàbá alágége wọ́n sì jẹ́ èèyàn àlùbáríkà sì ń jẹ́ tiwọn sọlọ́hún ẹ̀ sábòsí bó o kí ẹ lọ́dọ̀ àlìjànú bó o nílẹ̀ àlùbáríkà ò ní ni. ọkàn ya wèrè ju gbogbo àwọn jàmáà lọ ni. ẹ wá wò ntí ẹ fi ntí a fi mọ tọrọ àlùbáríkà nù ah ọlọ́run wọlé alájí kàmárù ọlọ́run lọ́mọ yìí bí wọ́n ti wí bẹ́ẹ̀ lójúmọ́ láyé lónìí wọ́n tún wí lọ́la wọ́n tún wí lọ́túnla ìjọ àlìkíyàmọ̀ dandan káwọn bàbá wà sáfù wájú. kọ́ọ̀fà àlìjáná ni o sáfù wájú gbogbo wa yìí wọn kò wá dání ni. amina ẹ sọ fún àwọn akéwọn ní kóhùn dání nìkan ní kọ́ mọ̀ sí àmì. amina ya Allah khafa maulahu ila an khassahu. wọ́n páyà wọ́n páyà ọlọ́run ọba wọn. ila an khassahu hubban jalala. ọlọ́run tó sọ wọ́n dé tó pé gbogbo ayé ń fẹ́ràn wọn ọwọ́ àjùfẹ́ wọn jàǹjàǹ ó jù sí kálukú lọ́kàn ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìyí. جدد التدريس طبعا بثقافات جمالا ọ̀nà wo ló fẹ́ gbé kéwú gbà tọ́wọ́ àpò ọba àwọn bàbá ń bẹ̀ bàbá fi tẹ̀gàn kun ló kù ẹlòmíràn bọ́ ọba sọ fún mi nítorí pé ah sábà Buhari ayọ̀ wa mọ kéwú jù wọ́n lọ fífi kọ́dà kò lè dùn mí ẹ̀ mọ tí oníjó dùn mí kọjẹ́ tuntun tí ẹ̀ kọ́ lè sí kì í ṣèjà Ah, ah, àríwá gbóná nínú kí ó Buhari lọ kò dùn mí èmi náà bẹ́ ta ẹnìkan. ọ̀làwùl àṣàrò tán bá. kéfàjà kéfàjà pé eh, asalaamu aleykum tọ́wọ́ àlọ́ mú kọ́tìnì ìyá rẹ tọ́ fà yàrá tọ́wọ́ akẹ́yìn sí dáàbò Alekun èsì ọ̀rọ̀ fún àfa àrẹwà nígbà tí rírì wọ́n bá ọ lọ ìwọ náà mọ̀ hmm. bẹ́ẹ̀mi ti ń sọ̀rọ̀ yìí nísìnyẹn bá tún gbé kínní ìfẹ́ lomi kọ́dà ẹ̀ ní ẹ̀ à subhanallah. walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah gbogbo ìyẹn kí àwọn bàbá wa là jí àgbà walhamdulillah máa bọ̀ mọ́tò yìí máa bọ̀ máa bọ̀ la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah. àwọn ah, bàbá wa kì í o ọlọ́run ojú ọ̀dà fún yín o. astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah ah. walhamdulillah astaghfirullah. لا إله إلا الله سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله آه، سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله حمد astaghfirullah la ilaha illallah subhanallah wala hamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah wala hamdulillah astaghfirullah la ilaha illallah. bàbá wa national missioner àfa wa àgbà yarahamakallah akramakumallah <laughs> bàbá wa national missioner wọ́n ti dé èyí sì ń wo aago mi bí mẹ́fà bá ti lù gbọ́ngàn wàláhì ń gbé kíni kalẹ̀. a ti ṣàdúrà fún bàbá wa làjí àgbà a ṣe fún bàbá àjẹrin a ṣe fún bàbá àjẹta a ṣe fún bàbá tàná àwa tún ṣe bàbá tòní lọ́wọ́ lẹ dé gbogbo yẹn kí àbúrò mi o tiẹ̀ mọ́ rìn nígbà àwọn alájàgbà dé nìwọ́n náà dé àbáríkà bàbá alájàgbà ọmọ ràn ọ́ àbúrò mi rasaki kásúmù rasaki kásúmù àgbà tiẹ̀ wá dé tálàgbà láàrin èmi rẹ ọ́ sádàmú lójú pé mi ìṣègbè rẹ dé. bàbá wa lájàgbà tòní ẹ̀rí kò sígbà tí wọ́n bá dé inú èyàn ó sì dùn ara ẹ̀yìn jàmọ́ tún wá yá yàtọ̀ pé ẹ̀hẹ́n alájàgbà ti wà láàrin wa báyìí bàbá wa lájàgbà tòní ẹ̀ ní rátẹ̀yìn kú. amiina. aṣọ tí wọ́n ń sin ọmọ wọn ò ní wá béèrè lọ́wọ́ yín. amiina. gbogbo ẹni tí máa ń sàṣìyàn láyé èèyàn ò lè sọ pé inú ilé mi wọn ò sàṣìyàn kò sóbi ẹnu lémi kọ́lá ládùúgbò wa kò sẹ́ni tí ń sàṣìmí à ah, wọ́n ń sàṣìyàn ohun jẹ̀mọ́ ọlọ́run ní ń di bàbá wa lájà àgbà tòní gbogbo tí jẹ́ ní tí mo kà á lẹ̀ ni gbogbo ọ̀nà tọ́lọ́run lè gbé gbà kò ní kàn yín. tujọ́ ní bukálíbalá wàlàkàìtà kọ́ira. tó kìíní ń wí dáadáa. tujọ́ ní bukálíbalá wàlàkàìtà kọ́ira. adémúre dání nìyí bàbá wa làájì àgbà tòní bàbá wa làájì àgbà tòní adémúre dé adémúre dé lọ́lọ́run ṣe yín kò lè parẹ́ nù tàn láéláé kódà àwọn ọmọ òtún máa fi ṣe báyìí pé lásìkò bàbá tèmi lọ́lọ́run ṣe nǹkan báyìí. تجنبك البلاء ولقيت خيرا. ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ ọgbọ́n kọ́ mọ mọ tán mo ṣe kíní kan kọ́ ọwọ́ ọlọ́run ó fi yí dẹ́ ìyẹn lọ́la ni kálukú ọlọ́run máa dá lọ́la tiẹ̀ ọlá da yín nù ni lágbára ọlọ́run bàtà àbànújẹ́ tọ́ba mọ bíi méjì ló ń kà á ọlọ́wọ̀n ní jẹ́ adájọ́ sẹ́nu ọ̀nà yín. wàsálàmà kàlímàlíkù mìnàlíhùmọ́mì. bàbá alájà àgbà tòní ẹkún ìbànújẹ́ ẹ dákun ẹ ti ń kí wọn yẹ tètè kí wọn ẹ tètè kí wọn ẹ ti ń kí wọn yẹ tètè kí wọn ẹni wọn wábi tí wọn ó jókòó sí. Si وسلمك المليك من الهموم. بابا لا àgbà tòní ẹkún àdásun ọlọ́run pa àwọn kan lẹ́kún àdásun wọ́n sun lọ́wọ́ nísìn àwọn náà wọ́n ń dásun kò ṣeé sun síta àtàdásun lẹ́kún ìbànújẹ́ àtàbásun lẹ́kún ìbànújẹ́ àníbáyín ṣe kankan nù. wàzà dẹ́kẹ̀rọ̀ lana ẹ̀zán wà májídá. ọlọ́run ti ṣèyí fún bàbá alájí àgbà tòní gbogbo wa tá a jókòó yìí gbogbo tí ń bá ń jẹ́ àdábíyà láyé ẹrú yín ni wá. wàzà dàjà. ẹ bọ́jà má kéwọ́ ọ̀pọ̀ lónìí tó bá ń. ilé kéwù la wà yìí gbogbo tí ń jẹ́ àdábíyà mo ti sọ fún àwọn ọmọ mi mo ní ẹrú ilé alájẹ àgbà nìyẹn o ẹ bá ru búlọ́ọ̀kù ń bẹ ẹ bọ̀ ọbẹ̀ ẹ bá wọn rù kọ́dà bọ́ọ̀ bá ń kájú ọkọ̀ dúró bẹ̀ nẹ́pẹ́ ẹ̀dá pẹ̀lú mi ní òru mẹ́rin torí bí wọ́n ti ibi wọ́n ti tọ́jú bàbá rẹ̀ nu ẹ bá ń gbọ́dọ̀ dákun wọ́n sàṣẹ ara fún yín à ń tún bẹ lọ́hùn kó lè lékún ni ó ti ṣe gbogbo ẹ̀ ó ti tò yín mọ́bi tá àti nígbàgbé yín láyéláyé hatta yawmal qiyamah àmọ́ ọlọ́run jẹ́ sọ̀kalẹ̀ síbi tó dáa. amina. ìsọ̀kalẹ̀ náà ní ibẹ̀ ni ọba gun nǹkan lẹ́rù ọlọ́run jẹ́ sọ orí. amina. kó sì jẹ́ pẹ́ gbogbo gbígbà tẹ́ ẹ bá pẹ́ ẹ̀mí àlàáfíà yín ọlọ́run jẹ́ ogun jẹ̀mí tẹ́ lò láyé lọ. amina. ọlọ́run ti ṣe fún bàbá nù ẹ̀mí ẹ̀mí àlàáfíà bàbá wà lájẹ́ àgbà gun jẹ̀mí wọn lọ. bàbá lọ sí ha wọ́n fi kó láyé nù kò sí tí ò pé lára bàbá ọlọ́run á dúpẹ́. alhamdulillah ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín bàbá wa tòní. amiina. ẹ gùn lẹ́mí. àmín. ọlọ́run wa ní dá yín dúró ah. ní dúró pé mo fẹ́ kó rí ìbànújẹ́ ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fún yín. amiina. ẹ jẹ́ mẹ́rin sáà mi. amiina. bisimilayi inna a'tayna. bisimilayi rahman rahim inna a'tayna kalkawthar fasolli li rabbika wanhar inna shani'aka huwal abtar amiin àdúrà bàbá wa lájàgbà là ń ṣe lọ́wọ́ tí àwọn bàbá wa lájàgbà fi dé ọlọ́run sì ti gbọ́ ẹ jẹ́ adúgbò lọ́dọ̀ ọlọ́run jàmọ́. alhamdulillah. bàbá wa àfa wa àgbà bàbá wa ìmáàmù gúnníyàn wọn bẹ ń jòkó ọlọ́run bá wa sí dáadáa fún yín àwọn jòkó ti alhaji abdulwahab daniel àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n jòkó ń bẹ̀ ni bẹ́ẹ̀ wọn àgbààgbà máa jòkó nù gbogbo ntẹ n bá ń fẹ́ Ọlọ́run ó ṣe fún yín. amiina Ọlọ́run tọ́jú bàbá wa lásẹ ọlá Qur'anul Azim àlékún àlàáfíà ara Ọlọ́run bá ṣe fún wa. amiina. àfi ká dúpẹ́ fọ́lọ́run bàbá wa national mission àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo wa tá à ń kó bàtà bàbá wa làjẹ́ àgbà kò sí ń tọ́ iye wa tàbí ká dúpẹ́. mo wà ń di oyin pé kéèyàn oróyin lá. ìyẹn sì ń bẹ́ ń di àgbo kò kéèyàn arágbó mu ọlọ́run bá léyìn orí kankan nínú méjèèjì ni. eré ìrètí wa tọ́lọ́hún ṣe fáwa lọ́ńdà bàbá wa lájẹ́ àgbà àdúgbò fọlọ́. hamda hamda lirrahamani. à ń lọ à ń lọ ayé sì mọ̀ pé à ń lọ ọpẹ́ kan ni. ṣùkúrà ilé wa kọ́ la ti gbé wa ilé àwọn alájẹ́ àgbà lọ́lọ́run ti ṣèyí nílé àwọn alájẹ́ àgbà lọ́lọ́run ti ṣèyí lágbájá yẹn la fẹ́ kẹ́ wá ṣàdúrà fún wa tá a fà á sì kún àdúgbò wọn wọ́n wá pa wá ọlá wa ọlá lẹ́yìn ni. hamda hamda lirahmani shukra Shukran, lidayani. ọpẹ́ méjèèjì ẹyìn méjèèjì ìmoore méjèèjì ọlọ́run ló ní nǹkan ẹ̀. dáwọ́ máa dáwọ́ máa òhun dè ṣó ajẹ́tùmọ̀ bí. ìdí àti bàbá wa èmi àti bàbá anájà mẹ́sàn án lájọṣe tíṣà tíṣà jọ lè mi bàbá wa anájà mẹ́sàn án tó ní bàbá wa parí tán kò síbi àlẹ́ ajábàtà tí kọ̀yàn ń kéwú mi bá dọ̀rọ̀ àwọn ilé bàbá anájà mẹ́sàn án ọmọ rẹ̀ rìn ní àárín lọ àwọn alájàbàtà àwọn náà wọ mọ́tò bí táyà mọ́tò tiẹ̀ jórí ìrántí mọ́jọ́ náà inú oòrùn bẹ́ẹ̀ gbogbo àjọ tẹ̀léra wa èmi àti bàbá wa yára wa wà lẹ́yìn tọ́ra wa náà la kéré jù ní gbogbo wọn bàbá lè gèrè bàbá aláṣẹ gbogbo wọn àwọn aṣáájú àwa wa ń bọ̀ lẹ́yìn báyìí Alajabata bàtà sì wá mi bá ní kí bàbá alájà bàtà sọ̀nà kí wọ́n sọ <laughs> kéwù tá ké lérí ìrìn àwọn ha mímì ọ̀ha lérí ìrìn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ thirty something years nu wàláì bàbá wa yára sì rántí jọ́tà sọ kò sí bí wọ́n wà sí àgbáyé tí kọ́ yàn kéwù a lọ ra tíra ní kasuwa ní Kánò lẹ́gbẹ̀ẹ́ ilé àbáṣà ní fẹ́gẹ́ àwa jókòó gbogbo ìyẹn sì pọ̀ ńbẹ̀ wọ́n bá sì mú tírà kan wọ́n làwọn ń wò ní bá abayọ̀ báyìí rò wọ́n kọ́ tán wọ́n ní ngbà máa wí ah, ah, ojú wa ń tì mí ní àmì ìyàyín wa jẹ́ lè ni máa wí ah, mọ́kọ́ dákẹ́ ìdákẹ́ tí mo dákẹ́ ní ìyàyín èsì lè kéwù ibà wà ara jà ni wọ́n sì tún wẹ̀yìn ọ̀gbọ́n ni máa wí ìṣẹ̀ṣẹ̀ wá ń wí tí wọ́n kọ́ mo wá délé ikán rẹ ní ẹjẹ rí bàbá yìí ó lè pa èmi pẹ̀lú kéwò. dáhùn mọ́ dáhùn mọ́ òun dè ṣòtúrè. orí ọlọ́run ni ìmọ̀ ẹni ọlọ́run bá fún kọ̀mọ́tò ọlọ́run ṣe fún un. bàbá wa yára tí wọ́n jòkó ni wọ́n máa da kéwúlẹ̀ ńgbà tá à ń ṣe màálìmù níbà wọ́n máa da kéwúlẹ̀ àwọn àwọn àmàmọ̀ òbúrú wọn iná yàn. kọ́dà báwa bá tún náà yàn wọ́n tún máa gbé ẹsẹ̀ ráfà ẹsẹ̀ ráfà fún ẹ̀dá láwọn bá wa yára wọ̀nyí mo ní ọgbọ́n nǹkan ẹ jẹ́ àna wọn nàkúnà kí wọ́n mọ̀ pé táwọn sí ọ̀dà. ìdá àtọ́ ni àpèsàlìfà ni hmm. máa lè rọ́bọ̀n gẹ́rọ̀ àwa lọ́lọ́run ọba mi ọlọ́run tà náà ìní tòní náà ọlọ́run jẹta òun náà ti jẹ́ ẹni ọba tó fẹ́ nìkan lọ́mọ náà ló dájú ẹnìkan ní òfun lọ́mọ ọba tó ní kíni kan jẹ wọn ọmọ lọ́dájú ẹnìkan kòró ń jẹ ọmọ jẹ ọba tó ní kan ọ̀ráyé wá ńlọ́dájú ẹnìkan ni ọ̀ráyé wá hmm. ọlọ́run ti ń tò. máa yí rọ́bọ̀ gẹ̀rọ lọ. ìbùd rọ́bàk yá ìsánú. ní tí bàbá alájà gbà ń wí fún wa náà. ìfú tẹ̀sífàr bìlì gúfúránì. ajẹ́tùmọ̀ bí. látùgdìbù bìlì ìsìánì. Eh. látà àmàlẹ́hùn bìlì ìfúsáàdì. ajẹ́tùmọ̀ bí. àfa ahlan wa sahlan gbogbo jama kì í ọlọ́wọ́n jọ dáa fún yín. ẹ̀rí wọn para mọ́ òun ní dákéwù lẹ́njọ́ ní àti náà gbogbo ẹ̀ lórí tébù yẹn ọlọ́run sàlẹ̀ kún àlùbáríkà àmọ́ gbogbo bí ti ń dàlẹ̀ tóun èmi sí ni ẹ̀. e rabbaka ya insanu. ìdérò òun àtàwọn rasaki àwọn kílásímẹ́tì yín rasaki ni kó tìrà tèmi dání nígbà tá اعبد ربك يا إنسان. wọ́n mọ̀ ìyá mi sin lọ́hùn dáadáa bọ́ ọ bá sin lọ́hùn kò sí tó béèrè tọ́lọ́hùn ò ní fún ọ lórí ibi ojókòó rìn náà pé ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run ni mo rẹ́dì yóò sì dáhùn so ti sin ná ẹ wá wo àyà kan tí mo fẹ́ kékin tó ju máìkì yìí lẹ̀ ó ní alhamdulillahi alladhi hadana lihaza wa ma kunna. لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون إيوايا كان يوتيتو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدى لنا لهذا الحمد لله الذي هدانا لهذا أسي، àdúgbò bọ́lọ́hún ọba tó أسو جوانا تاواي، ọ̀nà tá a wà yìí ọgbọ́n wa kọ́ ète kọ́ oògùn kọ́ kò sí ń tọ́ràn ẹni ọlọ́run ọba ní sàánú bọ́ba jẹ èmi ò rí n tó lè jẹ́ tàánú ọlọ́run lè tọ́ sí abẹ́ni ọlọ́run ọba yìí sàánú yóò sì sùn àánú ọlọ́run ó sì máa jì. الحمد لله الذي هدانا لهذا سنبه جنبا من كيني ابا النبي والجنة الحمد لله الذي هدانا لهذا ètò ni pé adúgbò bọ́lọ́wọ́n ọba tó fi wá sójú ọ̀nà tá a wà yìí ó ní àjọmọ́ lẹ́yìn bàbá wa làájẹ́ àgbà ó ní àjọmọ́ akẹ́wù bàbá wa làájẹ́ àgbà ó fi wá sínú ẹni tí bàbá wa tutọ́ sí lẹ́nu títọ́ náà wá ń ṣàǹfààní fún wa nu ayé lónìí àwa ń jẹ nínú tọ́ ọ̀hún àwa mu nínú tọ́ náà àwa ná nínú tọ́ náà àwa ń lò nínú tọ́ bàbá wa làájí àgbà náà àìmọye èèyàn ni wọ́n tutọ́ ọ̀hún sí lẹ́nu ọlọ́run ni wọn ò ní dáwọ́ lóhùn. alhamdulillahi alladhi hadana lehada. bọ́bá fi ásíbò mi ta ní obì léèrè ọba tẹ́ẹ̀rí ti ń yín ọba tẹ ẹ̀dá mà tó sì mà yín ọba tó máa ń tẹ̀ ń ṣe lọ́wọ́ tẹ̀yìn ọmọ tí ó ṣe ọba fi wá síbò mẹ́ta ní òbí. wa ma kunna linahtadiya. àbá ti jẹ́ ni ọ́ mọ̀nà bó ti kéwù dá púpọ̀ àjẹtùmọ̀ mọ́ bí àbá ti jẹ́ ni ọ́ mọ̀nà bó ti kéwù. lawla an hadana Allah. وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي àbátí jẹ́ ni ọmọ nàfà alájẹjá ló fi ta fẹ́ lọ dákújẹ́ ń kírun náà bí n bá ti kírun yìí lè gbádùn lọ ni ìwọ kọ́ ọlọ́run ní ọ lòlùfín ní àfikún kírun kó tó lọ bí tọ̀ lọ. wa ma kunna linahtadiya. àbátijọ́ ni ó mọ̀nà. lawla an hadana Allah. bí ìbá ṣe pé wọ ọlọ́run tó fi á mọ̀nà tòní àmànà káfẹsẹ̀ lébi ọ̀dà àkàmú koro tọ́mọ́ koro wo lọ́mọ́ tí ò ní dọ̀tí lára rárá òun náà ń koro bàbá wa làájẹ́ àgbà kò sí dọ̀tí lára rẹ̀ bàbá onínú funfun aláṣọ funfun bàbá alájà àgbà tòní kí ni wọ́n wọ̀ wọ́n wọ̀ funfun ọmọ musa kí ni mo wọ̀ mo wọ̀ funfun bàbá anájánà mi jẹ́ náà kí lè wọ̀ wọ́n wọ̀ funfun wọn máa tó ṣe àbúrò mi tóun lọ́wọ́ tó. wọ́n máa kò náà lina hatadiya láwùlá anahada. bí èyí bá sọ ọlọ́run tó fi wá mọ̀nà ọlọ́run wá ní kíni lákọ̀dìjà àti rusulu rabbina bil haqqi lákọ̀dìjà àti torí ọjọ́ ọjọ́ ti lọ lákọ̀dìjà àti rusulu rabbina bil haqqi àwọn òjíṣẹ́ àwọn ọlọ́run ti wá bá yín wọ́n jíṣẹ́ fún yín alájà àgbà jíṣẹ́ fún yín pé ẹ má ganra yín ẹ má lera yín lékulè ẹ má dìtì ara yín sẹ́yìn tí mo gbé dání ìwọ náà gbé dání jájọ fàdúrà pò kí méjèèjì ọmọ ajẹ́ bó ti yẹ kó jẹ́ kì í ṣe pé. Hmm kí la wá ṣe gan tọrọ fi wá dìbì inú tó tó báyìí. kí ló dé tálásàlátù kan bínú alásàlátù kejì kí ló dé tó ń kéwù kan bínú ń kéwù kejì kí ló dé tí lè mọ́ọ̀mù kan bú lè mọ́ọ̀mù kan tẹ́ ẹ wá torí ẹ̀ fọ́ mọ́sálásí nǹkan bàbá adájọ́ mi sànà nǹkan ṣe ń lu iye o aláwọn mọ́sálásí kan wọ́n sì fọ́ wọ́n pín sí méjì ṣe wá ní tẹ̀yàn sálámù lásìkò pé asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah sàmù kọ́lé mi lè fa tẹ̀sùn àti ọmọ jáde gbogbo ẹni tí ń jáde ní wọn mẹ́rin tí ń àwọn létí. kálukú yìí tún padà ni o ń ya wá sùn wọn wá lọ tọ́sí àwọn ọlọ́pàá tí mọ́lẹ̀ yàn ta ni ntí ọba gbà wọn létí òun fẹ́ rí èèṣe sẹlẹ̀ yà jẹ ìmáàmù yìí náà ẹlòmíì nǹkan bẹnu ayé àárínà wò wájú ọlọ́run jọ́lì kìámọ́ o èmi àmọ́ sọ bẹ́ẹ̀ fáwọn yẹn wá sí mi púpọ̀ kéèyàn jẹ lè máàmù fún ọdún mẹ́wàá kọ́ máa so irú máàmù wo ni ọ̀jẹ̀ bá ní ẹ̀ sì ń purọ́ ẹ̀yin máàmù ẹ̀ ń so ìdá fasadal anamu fa asilihum. ìdá fasadal anamu fa asilihum ẹ̀yin àfa ìtàràn yín wá sí láyé nì kì í ṣe gẹ́gẹ́ ìwé láwàní kẹ́ ẹ wá mú agbádá kẹ́ ẹ ṣiṣẹ́ sí kan bí ko ibi àtàpàkò yín sálẹ̀ kẹ́ ẹ tún wá mú àlìkínbà kẹ́ ẹ tún wá dàdé ràn yín ẹ mọ̀ wá bọ̀ bí àlùbọ́sẹ̀ eléwé yíwùn kọ́. إذا فسد الأنام فأصلحوهم. gbogbo ẹ̀yin tẹ́ wá wá sí lọ́dọ̀ bàbá alájà àgbà lónìí orin tẹ́ mọ̀ fi da ọ lóhùn ni ẹ̀yin àfa àgbẹ̀ wa búra yín àgbẹ̀ wa jà àgbẹ̀ wa ṣépèlera yín àgbẹ̀ wa yàkàyàkà ara yín láyè إذا فسد الأنام فأصلحوهم. إذا فسد الأنام فأصلحوهم ẹsẹ̀ wọ̀nyí àdàbí à bó ti ẹ ti kún sí òun. àyà ulama àná antum kamilhin. ẹ wò ẹ wọ̀rọ̀ wọn àfa ààfin kí ẹ wá sin kankan láàyè ẹ wá tún kàsẹ́ ni bí nǹkan bá bàjẹ́ ẹ bọ́ bẹ̀ fa asili wúhùn ìwọ tó tún nǹkan ṣe lọ́wọ́ jẹ ìmáàmù ọdún mẹ́wàá ọwọ́ apẹ kálukú olóhùn ṣe ten years tó jẹ ìmáàmù tó fi wá jẹ ọdún mẹ́wàá yìí ààrẹ ọkọ pé alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin kálùmí ọwọ́ abọ́ bẹ́ẹ̀ kọ́ wa pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dọ̀ kan àwọn mọ̀mú ah, sóni ọ̀wá sórí ìmáàmù wàláyé rọ́lọ́ ń pa òun sóni ìdá fasada anamu fa asilihu hom. ìmáàmù tèmi tèmi náà jẹun ọlọ́lọ́mọ ìgbà tèmi sọ tèmi kú òǹbẹ̀ fún wọn ẹlòmíì ó sì bọ́ bẹ́ẹ̀ àá àá bàbá wa ìmáàmù àgbà wà ní mọ́kòndòrò ìmáàmù tọ́ka yàtọ́ka ẹ̀yìn ìmọ̀jímọ̀ náà wọ́n jáde wọ́n sáré gbé àgẹ́tẹ̀lé wọn wọ́n sálùwàdà àwọn èèyàn wà wò pé ọlọ́run mú sówà wọ́n yìí sàlùwàlà irú kí n tiẹ̀ hmm. ẹ̀yin ìmáàmù ẹ̀ ń so. àyà ulama àná antum kamilihin. àyà ulama antum kamilihin. àyà ulama àná antum kamilihin ó sì ń tàfẹ́ yín àfàjọ antom kamilẹ ẹ dàbí yọ ni hmm. ababokele kan tá a fi ẹnu bẹ̀rẹ̀ báyìí wọn ah, ah ẹ mú yọ wá ẹ̀yin àfàánù. limadha limadha tẹ́bùdà wí fìtínà tó mi ń kọ́. èéṣe tó ṣe pé ẹ̀yin àfà ni fìtínà ti bẹ̀rẹ̀ gan kí ló dé gan. ilé ikọ̀ tàǹtà yìí mi ń gbọ́ ìrìsùn bó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀yin àáfàá tẹ̀ ń bẹ nínú gbà yìí bẹ́ẹ̀ náà ni ó tún wá parí sọ́dọ̀ yín láì sí pé ṣàtúnṣe ẹ wo nísìn ẹ wo tó gbé ní Facebook nísìn tí kálukú ń sọ̀rọ̀ ọlọ́run yìí tẹ́ bá wo mufti tí ń bẹ láyé nísìn tẹ́ bá dẹ́kọ̀ ẹ rí two hundred mufti ti. Ṣógúnlẹ̀ ń bẹ lọ́tọ̀ tí Ìkòròdú ń bẹ lọ́tọ̀ tó Ṣòdì ń bẹ lọ́tọ̀ tí Mùṣín ń bẹ lọ́tọ̀ tí Sàlẹ̀kùn ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ tí mo kà á nù bá ní mo bútí kò sí ìtò kò sí ìtò ní agbára tọmọkéwú tó tó ti mufti Ìlọrin mufti Ìlọrin lọmọkéwú jù títí ẹ náà wọn wá ń wò yín wá ń bi ẹ̀yin àfa gbogbo mufti bíi ọgọ́rùn-ún mẹ́rin tá a ní láyé lónìí èyí ṣe tẹ́ ẹ̀ kójọ ní ti ń da àwùjọ rú yìí kẹ́rẹ̀tò. ibẹ̀ lọ́fíìsì ẹni gbogbo ẹ̀yìn ẹ̀tọ́ gbogbo ti ń dàrú yìí kí wọ́n má wòran àwọn àfáàmọ́ lórí Facebook kó síbi ẹlòmíì ti lè sọ̀rọ̀ ìtẹ́ẹ̀fì màpẹ́ lòmíì yàrá àyà rẹ̀ lọ́wọ́ kọ́tìnì ni kọ́tìnì wọn mọ̀ wòra kọ̀ra kọ̀ báyìí yọ asalama asalaamu aleykum wa rahmatulahi barakatu gbogbo àwọn bàbá wa tí wọn ti lọ Ọlọ́run kó bá wa kẹ́ wọn àwọn afa àtúntò ẹsẹ kù Ọlọ́run bá wa sọ wọn pẹ لماذا تبدأ الفتنة منكم لماذا تبدأ الفتنة منكم èsì ẹ̀yin àfa tó ṣe gbọ́dọ̀ yín ìní ìjàngbọ̀n ti bẹ̀rẹ̀ àní ẹ̀ta ayé ṣe ni àní ẹ̀tún ayé tó ntọ́ta kókó nu ayé àní ẹ̀tú ntòdíjú nu ayé àní ẹ̀yànjú ẹ̀ ntọ́ dàrú nu ayé àní ẹ̀tọ́ ntọ́ bàjẹ́ nu ayé àní ẹ̀túnṣe èyí àṣẹ tó ṣe pé ẹ̀yin náà lẹ́ wá ń ta kókó ẹ̀yin náà lẹ́ ń díjú ẹ̀yin náà la ilaha illallah. ilaykum tantahi min ghairi sulhin. àfa àjẹsọmọbí ọlọ́run tún mọ̀rọ̀ wájọ́ mi yàyà yà sọ̀rọ̀ díẹ̀ táìmù wà ní ti ń tó bọ̀. إن من المكارم العظيمة ẹ̀yin tẹ́ ẹ wá wá sí sítà ṣàwálì ẹni náà ọlọ́wọ́n wọlé ẹ̀yin tẹ́ ń gbà yọ sànú àwa gbà. ọlẹ́ tẹ́ ń gbà yọ sànú àwa gbà sọmọ kí wọn náà gbà ẹlòmíín bẹ́ẹ̀ ni òun náà gbà ń rẹ́ rìn ọlọ́run wọlé ayé àdúrà tí bàbá wa lájà gàba ṣe fún wa lónìí ọlọ́run ó sì gbà. àmín. àṣẹ dájúdájú ń bẹ nú àwọn tó tóbi ń àwọn àwọn àwà tó tóbi. alẹ́ ìsánà bàdà rọmọdọ̀ ọ̀nà. kí làwọn kan náà alẹ́ ìsánà bàdà rọmọdọ̀ ọ̀nà. òun ni ìṣe dáadáa lẹ́yìn ramadana àti gba ramadana tá à ń gba sita shawal ìṣe dáadáa dáadáa tó o ṣe nú àwẹ̀ tó ọ̀rọ̀ à ń lọ jẹ́jẹ́ o ṣe ṣìnà ọ̀dà tẹnìkan rú ọ̀bà tẹnìkan jẹ́ ntí ọkàn lọ́wọ́ ọ̀dà sí máa ṣe bẹ́ẹ̀ lọ lọ́jọ́ lásán náà. wàá rọ àfàtà àbàdà máa sedekun bó o ti ń ṣèdẹ̀kùn fáwọn èèyàn ẹjọ́ ọgbọ̀n èèyàn kan wá sínú ilé mi nínú Ramadan nìkan kọ́ lọ́lọ́run ní àṣẹ ẹjọ́ èèyàn mẹ́rìnlá péré ẹ wá sínú ilé mi tipa mi ká nìyẹn nínú Ramadan nìkan kọ́ lọ́lọ́run ní àṣẹ èèṣe tẹ́ máa lọ́jọ́ lásán. ẹ̀sìn ọba yín. كما عبدوا في رمضان ẹ̀sìn láwọn ọba yín bẹ́ẹ̀ tí ń sìn inú àwẹ̀ ẹ lọ tàfsírì àṣálẹ́ ẹ lọ tààrọ̀ lọ́rọ̀ bàbá ìmáàmù ẹ lọ wá sí alẹ́ kẹ ẹ tó sùn ndí ẹlòmíín sàárì ní òtò sùn tọ́jú sàárì tán ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ lásán náà ọjọ́ lásán làwọn àánú ẹ̀yìn bẹ́ẹ̀ ti gbájúmọ́tọ́ dáadáa nù ẹ gbajúmọ̀ báyìí náà. lẹ́tẹ̀kìtọ̀hu ara àmọ̀ kan. ọmọ ìyá mi ẹbí rẹ ẹbí rẹ tọ mọ̀lẹ́bí má já wọn dànù. wọ́n sì lù wá kà má wá sọ̀lù wá àfin rọmọdọ́nà. ẹ sopọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ti sopọ̀ mọ́ wọn inú Ramadana ẹgbẹ́ rẹ̀ sì yí lọ fáwọn ìyá ìyá lókun. ẹnìkan ọ̀dàpọ̀ àwọn márààrún kí ẹ sì gbé ẹwa yìí náà ẹ e lọ fún wọn lẹyìn náà orúkọ ńlá ńlá yìí ẹ wọn pa kí wọn fi bẹrẹ sàárì kó tó tún parí ọlọ́run mi lọ́wọ́ nítorí ṣe bó o ti ń bẹ́ẹ̀ náà lọ́jọ́ lásán. kan fi Ramadana. ọba inú Ramadana. ṣuhuri ọlọ́run ọba yín inú àwẹ̀ tẹ̀ ń ni ọlọ́run ọba yín inú àwẹ̀ tẹ̀ ń ṣe ni ọlọ́run ọba yín inú àwẹ̀ tẹ̀ rọra rìn tẹ̀ fẹ́ ṣe sìnà ẹ bá tèèyàn jẹ ẹ da tèèyàn rú wà ní Ramadan mo wà ní Ramadan ọlọ́run ọba yín ààwẹ̀ tá a gbà tán walkur'an àtàlùkùránì. yashfa'ani. àwọn méjèèjì wọn dùn wájú ọlọ́run mo ti dúró yìí yashfa'ani wọn sì pẹ̀. kayfa yashfa'u l-Qur'an. báwo la lùkùránì ó ti sì pẹ́ tiẹ̀. wa siyamu yawmal qiyamati. wa siyami yawmal qiyamah àti kuranu àtàwẹ̀ bó wa ni wọ́n ti ṣìpẹ̀ ẹ̀dá níwájú ọlọ́run jọ́lù kìyàmà. alukuranu yẹ ṣífà òlè máa ń kọ́ra àwọn. alukurani òun ó ṣìpẹ̀ ní ọba ké. wà á mi lábí i. bó ti ké kò ké lásán wà á mi lábí i. ń tún wá ń fi ṣiṣẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú tókè ẹ wo kurani láyé lónìí bàbá débi òkú ọlọ́run kọ́ sànú àwọn òkú tá à ń kírun síra tá à ń ṣàdúrà fún wọn wọ́n wà á kúránì ògèdè pé àwọn èèyàn ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ọjà ń pè lè bùkọ́ lára wa yìí owó ọ̀yọ́ ní àtẹni òkè àtẹnití òkè àtẹnití ọmọ tí ó wímọ kálukọ àgbà kúránì ẹ máa gbọ́ gbọ́ gbọ́. wàlẹ́dínà amẹ́nu ìyẹn mọ́lẹ́kù sùlù jalali wàlí gílámi ìjọba ìjọba ìjọba ìjọba ní kúránù náà. àmì ètò àgbẹ̀ lẹ́nu gbàtà àwẹ̀ bẹ̀rẹ̀ yìí àti kékuránì bẹ̀ fà ẹ́ńjìnì lẹ́nu yìí ni kálukú sàn pa irọ́ kí láyé lónìí ẹnìkan nígbà mo lọ ìtìkáfù yẹn mo parí odidi alukurani àti ààbọ̀ ìwọ odidi alukurani kurani náà lẹmú lẹmú lẹmú jẹbẹtẹ báwọn ọbọ lẹlu mi fi ń tọ báyìí ọmọdéjọba ajáde ló ń sèkọrọ wọn ìjọba arákan lẹsibí ẹni wọn lakun ní jẹyìn kẹtù ìwé ìjọba ìjọba amánu arúra amánu amánu amánu amánu la ilaha illallah wọn ìṣètàn wọn sì fún wọn náà lówó ó sì gbà á lèmọ́mù wọn ní ọba wájú ogírun sókù la ó sì jẹ́wọ́ ẹ wá àbá yìí sá ìwọ ló kéwu dáadáa tọ́lọ kárò tọ́lọ gbogbo ẹ̀ ṣáájú wọn bá ti ní àmọ́ kírun sókù ìwọ ni ọmọ ṣáájú kò sí pé ojú títì bẹ ìmọ̀ tí wọ́n ń ké sókù la máa ṣáájú ẹ̀yin mọ́mù mi ẹ̀ wí bẹ́ẹ̀ ọwọ́ abọ́ wájú lóku olóku ìwọ lọ́n kókó mọ̀ pé wọ́n máa tẹ̀yàn wí ọbẹ̀ ọ́ ọ̀sà Allahu Akbar làwọn náà bá ń sàwòrán òkùnrin àwọn ọ̀lẹ́sẹ̀ o ìwọ ló jìyà wájú ọlọ́run o ìmáàmù mi ọmọ tí wọ́n ń ké kọ̀ kankan wọ́n lọ ju òkú nu sàárè ni ẹ dákun bò ní báyìí nǹkan mà nǹkan mà ń ṣe gbogbo àwọn afa àtàná ṣe wàhálà ńlá ń jẹ lónìí èwo ni àwọn tọ̀lọ́ jẹ afáyàyà. kàmá kọ́lá nàbí yọ. gẹ́gẹ́ bó jíjẹ́ lá Muhammad ti wí. wal Qur'an hujjatun laka alayka. ẹ ẹ yorùbá ní Muhammad dáadáa gẹ́gẹ́ bí anabi ti wí pé al Qur'ani hujjatun laka aw alayk hàn níjọ́ àlùkì àmọ́ nìyẹn o alukur'an hujjatun laka aw alayk inú kó jáwéjàre fún ọ àbí kó sì jáwéjàre lórí rẹ kuranu tèmi rẹ ń dì kí mu challenge wa wájú ọlọ́run. inú kó jáwéjàre lórí rẹ àbí kó ọ ní o sì ráwéjàre wí lórí ẹ pé ọlọ́run mo ké. Okay gbogbo báwọn alájàgbà ti kọ́ mi bẹ́ẹ̀ ni ń lo n ò bínú ẹnìkan alájàgbà ò ti bínú ẹnìkan n ò ké tẹ nìkan bálájàgbà ò ti ké tẹ nìkan n ò dá tẹ nìkan rú bálájàgbà ò ti dá tẹ nìkan rú n ò gan ẹnìkan bálájàgbà ò ti gan ẹnìkan gbogbo tó bá yìí ṣẹlẹ̀ ń lọ ọbẹ̀ ń ṣe wọn tí mo lè ṣe ọtán tí bàbá wọn fi wá lọ ayé tán tá àwa rẹ nìkan fẹjọ́ àwọn alájẹ àgbà sùn ah! wọn ṣe kọmitì mọ́sálásí wọn ọ̀rẹ́jọ bàbá fi sùn ẹ eh! níbi kọmitì mọ́sálásí bẹ́ẹ̀ yẹn báyìí wẹ̀ tó yẹn kankan bẹ́ẹ̀ yọ wà lìjẹ́ náà. níbi ẹ̀ máa gbowó sí i lọ́dọ̀ bẹ́ẹ̀ yẹn báyìí wẹ̀ tó yẹn kankan bẹ́ẹ̀ yọ wà lìjẹ́ náà. bẹ́ẹ̀ bá gbé nǹkan fáwọn alájà gbà bí wọ́n ti gbé fún wọn ni wọ́n gbé fẹ́ ni ó gbé fún wọn padà èmi rẹ kọ́ àní wọ́n fún yẹn lówó pé ẹ fáwọn ìmáàmù o ẹ lákòókè jíṣẹ́ fún ìmáàmù rẹ bá o ti bẹ̀rẹ̀ sí ní sí lọ́hùn ayé rí ọmọ yìnrin ni o tún wá kà á wá rí i pé èé ẹni tí ó wá twenty five thousand eléyà áfàwà ọkàn yọ five ni ee o tún wá délé ojíṣẹ́ fún lè mọ̀ mọ̀ èló ni a ní dúró kí n kà á mọ̀ twenty ah, ọ̀dà múmbẹ̀ oní àá ah, ẹ̀fílẹ̀ ẹ̀fẹ̀ ń náà ti wà á ní bàbá wọn tó wá fún two thousand ayé ẹ̀ bàjẹ́ po. Wọ́kọ̀lá àìdán. Anábì tún wá dáhùn báyìí. Aṣíyàmù wálùkùrà ánù. Anábì ní ààwẹ̀ tẹ́ gba lọ́hùn àtàlùkùrán. Yẹ́sùwà ánì nílẹ̀ abúdí ìyàwó máa lọ kí àmàtì. Aṣíyàmù wálùkùrán yẹ́sùwà ánì làbdì yẹ́mùlẹ̀ kíyàmà. Àwọn méjèèjì ó sì pẹ̀lú níwájú Ọlọ́run yẹkulu ṣìyàmù àìrọ́bì. àwẹ̀ bọ́ síwájú ọlọ́run yóò ní ìwọ ọlọ́run ọba mi. ìní mọ̀nà àtúntọ̀ àmà. ìwọ ọlọ́run mọ̀hánà fún ìjẹ́ ọjẹun. wọ́n ṣe àwa ti bìnnà rí. ìwọ ọlọ́run mọ̀hánà fún ìwọ ìyàwó rẹ̀ lọ́sàn-án òjò lè fọwọ́ kàn. fàṣà fìíní fìhí. fàṣà fìíní fìhí yẹ́rọ̀.

ìwọ ọlọ́run mọ̀kọ́ fún ǹjẹ́ ó sùn lóru yóò tì láwà. fàṣà àfihàn ni fi hìhì. fàṣà àfihàn ni fi ìyá ilé yìí ìwọ ọlọ́run jẹ́ sípẹ́ rẹ̀. fàyẹ́ sì fà á nì. wọ́n bá sípẹ́ wa. wọ́kọ́ dídú kíra lábdùn ṣàfà àti fílkùrọ̀ àá tọ́. wọ́n sọ̀rọ̀ sísí pẹ̀ inú alukurani ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí ayé. nínú yakulu ọ̀làwọ̀n tá a la. òun níbi tọ́lọ́wọ́n ọba ti ń sọ báyìí. kúlì láyé ṣàfà àtúnjẹmí àrùn. sọ fún ọbẹ̀ ìwà ní bahama èmi ọlọ́run èmi ọlọ́run èmi ni mo ní gbogbo tí jẹ́ ìsìpẹ̀. wọ́n yẹ kúlù àìdán. ọlọ́run tó rìbí tiẹ̀. máa الذي يشفع عنده إلا بإذنه talẹ̀ tó tó bẹ́ẹ̀ tí ó sì gbẹ̀wọ́n ju ọlọ́run jọ́lù kìáma illa bi idnihi àfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run. wọ́yẹ̀kúlù yawma hmm. yaqumu ruhu wal malaikatu safa. orí ẹ̀ ń wo aago mi ibi abádéhùn tiẹ̀ dá ń kù ṣẹ́jú márùn-ún tá ìkalẹ̀ a sá sì ṣàdúrà ẹ kú iṣẹ́ ní sì mérí iṣẹ́ yá bàbá wa lájàgbọ́ ṣàdúrà fún wa láì sínú ramadana láì sínú ramadana lẹ́wà báyìí ah ẹlòmíì ò tún gbọ́ ni o ẹ lọ wo bọ́ọ̀lù lẹ́wà wá báyìí bàbá wa lájàgbọ́ ṣàdúrà fún wa kí ni bàbá tí wọn ó ṣàdúrà fún wa sí lónìí bàbá oníṣẹ́ mìíràn ìnira yìí pọ̀ ìnira yìí pọ̀ dọ́là one ninety ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún wá kúrò ní one ninety ó wá di eighty tòun ti bẹ́ẹ̀ nǹkan ọ̀wálẹ̀ ẹ̀wò tó já kúrò lára dọ́là bẹ́ẹ̀ ni yóò tún já sí nǹkan ọ̀wálẹ̀ àwọn bàbá wa lókè lọ́hùn wọ́n tún wá ní may petrol wálẹ̀ bóyá bí petrol bá wálẹ̀ ẹgùn nǹkan wá dé gbogbo àwa olówó bá ti ṣe èmi dágájíá o iye tí mo ra nǹkan náà ní ta iye tí mo ra nǹkan mi náà ní ń ta ìwọ lọ mọ̀ ṣé wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ wá wí. bẹ́ẹ̀ yẹn dé wíyà òsì mi iye tí mo ra iye náà ní ta gbogbo nǹkan bẹ́ẹ̀ ọ̀fẹ́ gbọ́rọ̀ ni. nígbà ti ní bàbá rẹ náà ń tà ìbára rẹ gbogbo ẹ ti wá tó bàbá aláìsàn àmì ìjànà kò sí kan tó ń bẹ̀ náà dọ́là wálẹ̀ oúnjẹ ò epo ò gbogbo nǹkan kọ̀ wálẹ̀ sìmẹ́ǹtì ẹlòmíì inú ọdún yìí lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀ mo ní tó bàbá ọlọ́run ò ní pín yín gbá. àmín. ẹ fi àwọn tẹ́ ẹ rólé fún ẹ fi bẹ́ẹ̀ lọ́run fún gbogbo ẹ̀ náwó àbíbá ilé ni kọ́lọ́run ọ̀ka òsì kú lára wa. àmín. Eh, ẹ dákun ẹ̀ ń jàmọ́ ẹ̀ ń tí ọba fẹ́ òsì kú ní àmín. àmín. bá sì ń ṣàdúrà ẹ̀yìn kan tẹ́ ẹ máa kánjú lọ eh, ẹ máa kánjú lọ mọ́ ànábì Nuhu ń bẹ lọ́hùn ń bẹ lọ́hùn wọ́n bẹ lórí agbami tí ń lọ wàhálà dé okùn táwọn tó kó sínú ọkọ̀ jẹ anabi nuhu ṣàdúrà najaita ya rabbi nuhan fastajabta lahu fi ifulki makirin fil yammi mashihuni inú ọkọ̀ tí wọ́n wà anabi nuhu ṣàdúrà àwọn tó kó nínú ọkọ̀ sáámi bí wọ́n bá mú ẹja báyìí tí bá mú yóò sùn padà Ọlọ́run ni yóò rí bẹ́ẹ̀ ń bẹ Ọlọ́run fún yín ẹ̀yin ọ̀sáámi. Allah gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kanjú ẹ máa kanjú mọ́ kí kí la rí ṣe tá n kanjú lọ́ọ́ bá ń lé kò sí tó tó àdúrà ọlọ́run gan sọ ó ní ud'uni astajib lakum inna rahmatallahi qaribun minal muhsinin èmi ni ẹ bẹ̀ èmi ni ẹ pè èmi ni ẹ tọrọ nǹkan lọ́wọ́ mi èmi lè mi ṣe kò sẹ́ni ó lè ṣe bàbá wọ́n bàbá bẹ lọ́hùn gbogbo ń tábà tọrọ fáwọn àjàmọ́ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn náà àtàwọn ọmọ wọn. amiina. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين ملك يوم الدين أفاوى بخاري أدام الله حياته أنتي tí tó ní ìmọ̀ ìjìnlẹ̀ tọ́lọ́hun fún ó mọ̀ wípé wáàsí tòní mẹ́sẹ̀gì ni. Allah. gbogbo àwa tá à ń pera wa ní pé ànímọ̀ àmọ̀ ń tó tọ́. a mọ ohun tó yẹ n tá à ń ṣe ò dáa òǹkàlùkù ó lọ ọ̀tún rẹ̀ ṣe kí ni ń fariwo kí ni ń fọ̀tẹ̀ ìwà ìnílàákàyè inú ni mẹ́sẹ̀gì lélẹ́yìí òǹkàlùkù lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ ọlọ́run ò rorò ó sì dájú kì í ṣe rọ́ àgbá òfìfo òun ní máa pariwo ẹni tó bá kún kẹ́kẹ́ fún ìmọ̀ tọ́lọ́run sì fún ní òye àti ìjìnlẹ̀ ìmọ̀ yóò mọ̀ wípé wáàsí yìí kò sẹ́ni tí ò bá wí. ó bá gbogbo ẹni tí ń pera rẹ̀ láàfáà wí kí lẹ̀ ń gbé tẹ̀ hmm. kí ni tẹ́ ẹ lè dá ṣe kí la lè dá ṣe àtiwọ́ tó tiẹ̀ ṣe pé ìmọ̀ rẹ̀ kéré irú àwa wọ̀nyí kí la mọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ tó sì tó ṣe pé gbogbo ayé wọn mọ̀ wọ́n ẹ̀yin náà lẹ́ ń da ayé rú. ìrísí tẹ̀ ń ríra yín ẹ sáfẹ́ fira yín hàn àfihàn tẹ́ ẹ fẹ́ fira yín hàn wípé ẹ nímọ̀ òun ẹ ń fi hàn wípé òpònú ni yín. ẹni ó nímọ̀. kò ní pariwo ẹnu hmm. àwọn iléèbó wọn ní action speaks louder than voice. ayyadakumullahu binasri. bẹ́ẹ̀ bá dákẹ́ ń tẹ́ ẹ mọ̀ wípé wrong tẹ́ ẹ bá correct ẹ̀ tí ò ṣe correct ẹ fi ilẹ̀ hmm. bó ti ṣe yé e mọ́nu àpẹẹrẹ pé bímọ rẹ ti ṣe mọ́nu. kí ló ń dààmú ara rẹ sí ṣé káyé ó mọ̀ yìí náà ni kún ó sì mọ̀ pé àáfàá ni ọlọ́run lóun nídìí àáfàá rẹ ni ọlọ́run ò nídìí ẹ kí ni tí wọ́n ń pè láàfàá kẹ béèrè pé kí ni tí wọ́n ń pè láàfàá gbogbo ẹni tó bá ṣe pé ó fi ọ̀rọ̀ ọlọ́run lẹ̀ tí wọ́n ń sọ̀sọ́kúsọ tí ń gbá bọ́ọ̀lù ẹnu pé lágbájá ṣe kinní kan tẹ̀mọ́dú rubbish iṣẹ́ rẹ ni pé ẹ̀sìn ìsìláàmù yìí tó ṣe pé òun náà lọ́lọ́run dá wa sáyé nítorí ẹ̀ òun ni wọ́n ní kó polongo àmọ́ mọ́ mo mọ náhù mo mọ rúdù mo lè kọrin lójú ẹyẹ hmm. àwòkọ wọn ló lè kọrin jù wọn ní ó lè kọrin jù èmi ò rò pé àwòkọ ní kọrin àwọn tí wọ́n ń kọrin wọn mọ̀ pé àwọn ń kọrin tó nítumọ̀ wọ́n ní àròyé níṣẹ́ ìbáka igbe kíké níṣẹ́ ẹyẹ. lóko ẹyẹ ń pa lọ́nì hmm. ẹni tí ń pa fún lóye ṣó mọ tẹ́yẹ ń wí ni àwọn tọ́lọ́hún fún nímọ̀ ń bẹ lọ́tọ̀ inú mọ̀ sí ni ẹ wo ọmọ kékeré tí ń wa ọkọ̀ ojú omi tó gbé pòfẹ́sọ̀ nínú ọ̀rọ̀ Adépọ̀jù. àbùkọ́kùnmọ̀lọ́. ẹ̀kọ́ lòun náà kọ́ pòfẹ́sọ̀ kẹ́kọ̀ọ́ òun débẹ̀ nbọ ọkọ mi tó fẹ́ dàbí pé yóò dojú dé kò ké mi ọmọ yìí rọra náà má jẹ́ kọ́kọ́ ó dànù ti ṣe sọ yìí pé ẹ̀kọ́ tó o yóò gbà ọ́ lẹ̀ fi ń ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ra wa yé ọ̀dọ̀ àwa àfáàná láyé wà ọlọ́run ó bá wa tó. amina. àwa jẹ̀mọ́ tá wá síbi tafsiri lónìí àbí wáàsí lónìí síta ṣàwá ẹ ṣe ògèdè pé ẹ tiẹ̀ farabalẹ̀ ẹ sì gbọ́ wáàsí yìí lágbọ́wọ́ kì í ṣe pé ẹ̀rín la wá rí bọ́lọ́hún ti ṣe dá àfa Buhari nù yóò máa sọ òótọ́ ọ̀rọ̀ yóò máa fi gúnyàn la àmẹ́yìn ò ní mà. àbùkọ́kùnmùlọ́. nígbà ó bá sọ tán téèyàn bá wá jókòó tó bá bẹ̀rẹ̀ sí í rò ó ní orí ah, ní tí bàbá yìí ń wí òótọ́ mà ni. Hmm. ẹ̀yin tẹ́ ẹ já àfa ẹ lọ́ọ́ ronú ẹ lọ́ọ́ ronú ẹ pera yín. ẹ bára yín sọ̀rọ̀ àtúnṣe ni ẹ wá láàrin ara yín ẹ má bà islam jẹ́ ọlọ́run ò ní bẹ̀yìn náà jẹ́. amiina. àfa wa wọ́n ní ká ṣàdúrà fún gbogbo wa kò sí ní tí ó sì lè sọ́ra rẹ̀ dà tó lè ràn wá lọ́wọ́ a sì ní bẹ́lòmíì bí ìbá sọ lọ́hùn. èmi ò mọ tẹlòmíì o àmọ́ mo mọra mi mo sì lè búra wípé ní nǹkan míì lẹ́yìn ọlọ́run n sì dá nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run rí. Allahu akbar. gbogbo ohun tí n bá fẹ́ àfi tí n bá sọ. Allahu akbar. lọ́lọ́run ò ní í ṣe. Allahu akbar. sẹ́rẹ́ báyìí ní mi wàláyé àfa sẹ́rẹ́ pèntà báyìí fọpọlọpọ gbọ́ mọ́nàmọ́ná èsì ju wẹ̀rì tí ó pa ẹ wà fa bí ti máa wínú o mo wá ní kí lòun rí ń bi eléyà ọlẹ́yìn lẹ́yìn kí n lọ takú ti ẹ̀ ń ṣe wá síkàkiri ẹ jọyìn wa kí gbogbo nǹkan ṣe mo ní ilé mélòó lọ kọ́ o kò sì kọ́ nǹkan kan sẹ́rẹ́ báyìí ní mí ta ìwọ́lọ̀ gbogbo yín mọ́nàmọ́ná èsì ju ẹ̀nì tí ó pa kíní kan bẹ kọ̀ọ̀rùn ó ti rin báyìí jẹ jàǹjàǹ bí orí báyìí àwọn kankan wà ń bẹ ẹnu ẹ̀ tí wọ́n ti ṣẹrẹ ṣẹrẹ ṣẹrẹ náà ni ẹ máa mì báyìí ẹyin yọ máa pọ̀ fọ̀ sí gẹ́gẹ́ bíi tí ẹ wí ní sí pé ẹ̀yin ẹ̀ nìkan míì lẹ́yìn ọlọ́run ẹ̀ ń tàn wí yà fà ní. Allahu akbar Allahu akbar. àfa tí ń lu fa àfa tí ń lu fa. Hmm ẹni tó ṣe pé ifá ní í ṣe àáfàá ni àáfàá ò ní fa. àbùkọ́ kò wọ́n lọ. kì í ṣe àáfàá ò ní kòránì wọ́n pọ̀ hmm. nírú wọn èyí sì ń tan ọlọ́run ọlọ́run kọ́ lè ń tan ara yín lè ń tan. ẹ dúró ti òpó Islam ntọ́lọ́run rán yín sáyé wá ṣe ọlọ́run ò sì torí nǹkan kan dá wa bí kì ṣe pé kásámà ẹ mọ̀ ṣeun òṣì òní mọ́lé wa. amina. kò ní fẹ́ mọ́lé wa. amina. gbogbo àwa tá a wá sí wáàsí lónìí fún síta tá à ń ṣe lọ́wọ́ ẹ ṣé ẹ kú ìnáwó ọlọ́run ò ní kúrú ẹ̀mí yín. amínà. nígbà tí ó bá tún fi di ọdún tí ń bọ̀ báyìí ọlọ́run ó jà pọ̀ jù báyìí lọ. amínà. báwo wá pọ̀ tó náà òǹkàlùkù ó gbé ìtọ́lọ́hún ṣe fún un nídẹ̀ra iná ni ó gbé dẹ́yìn amina. àmọ́ wá dúpẹ́ fọlọ́run wípé tọ́ wáàsí tí mo wá lé sí o oore tọ́lọ́run ṣe fún mi nì tí gbogbo wa bá ti di òpó ẹ̀sìn Islam mú tó sì ṣe pé òun là ń ṣe tá a sì fi nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ó gbàdúrà àbí bá a bá pè é tá a bá pè é yóò dá wa lóhùn àmín fún yín. alhamdulilayi. Ọlọ́run ò ní jẹ́ kó sì ó fẹ́ ẹ mọ ẹnu ọ̀nà wa. Àmín. Ó dá gbogbo wa lóhùn. Àmín. Ẹ̀yin ìyá wa. Naam. Ẹ mọ̀ ṣe. Alhamdulilah. Sítà náà lẹ wá báyìí. Alhamdulilah. Adúrú wàhálà tẹ ẹ ṣe nínú àwẹ̀. Àwa tá a jẹ́ baálé yín, à ń sùn bíi kí ni tó lè sùn àásẹ̀. kò sí tó sùn tó ẹyẹ kan ni wọ́n pè bẹ́ẹ̀. tó bá ń fò lọ tí ó bá fi tó ṣẹ́jú mẹ́ta kàn rí yóò balẹ̀ gbàgẹ̀ ń balẹ̀ ó sì ti sùn. la ilaha illallah. oorun tó sùn ó lè ju lọ yóò tají yóò tún wúrúwúrú la ilaha illallah. ẹ sì ṣe wàhálà lérí wa tá a fi gba àwẹ̀ tán ọlọ́run ò ní dùn yín ládàá rẹ o. àmín. gbogbo ohun tẹ́ ẹ bí lọ́mọ lọ́kùnrin lóbìnrin ọlọ́run ó jẹ jèrè wọn. àmín. ọlọ́run kó rọ̀jò àsìkí fún wọn. àmín. àdúrà tèmi máa sábà tọrọ fún gbogbo bímọ bímọ ni wípé ọlọ́run má dá ẹ̀yin náà dára yín. amina. ẹ má ọlọ́run má jẹ retí lọ́wọ́ ọmọ ẹ tó jẹ. amina. kọ́lọ́run ó dẹ́yìn náà lọ́lá tí yín. amina. kó bùn àwọn baálé wa ní sùúrù. amina. táwọn ọkùnrin tá a gbèrú ọlọ́run ló lè là wá. Allahu akbar ó kéré nu ọkùnrin tí ó rí ọnu ọlọ́run tí ó wà lè jẹ́ náà. la ilaha illallah. ó kéré more especially tó lọ́dọ̀ wa ní ìkọ́lóhùn ó ṣàánú wa. àmín. kí lẹ̀ ń wò kí lẹ̀ ń wò ẹ máa wá retí pé kíyàwó yín kó gbé oúnjẹ wálé fún yín ńbo ló ti rí. Hmm. tá a bá dá àwa tá a wà níbí lásán tá a bá dá wa sí mẹ́rin bóyá dá kan nínú mẹ́rin one quarter iná ló ṣe pé ń ṣẹ̀tọ́. Allahu Akbar. wo àṣìáwù ní tó o bá rí o fáwọn ọmọ rẹ èmi ò ní nǹkan kan o ń hmm. sì ń retí kó gbé kó ṣe ń jẹ tán kó wá gbé fún ọ ó sì jẹ ẹnu rí ó sì gbà á hmm. kí ló fẹ́ sọ fọlọ́hún kí ni ìtumọ̀ ìlọ́kọ ní ìyàwó rẹ kí ni ìtumọ̀ ẹ̀ o ò ṣẹ̀tọ́ òun tó wá ń sọ yìí pé kíyàwó kó máa bọ̀ ó sì lógo rí ẹ̀ aráàmù ló ń jẹ. Allahu akbar. àròjọ kọ́lọ́hún ó ṣàánú wa. amina. ara àwọn ẹ̀kọ́ tó yẹ kí a kọ́ nínú Ramadan òun rèé. ẹ̀yà kún un bá a ti ṣe wà ń bì yìí ó pọ̀ nínú wa lẹ́ni tó ṣe pé kò tiẹ̀ kò mọ béèyàn ti wẹ̀ jẹ́nẹ́bà. Allah akbar. ẹlòmíì ò máa rùn fún ti ń bẹ lára ẹ̀ àsìkò àsìkò kó wa ní papámọ́ra lọ́dún yìí lọ́dún tí ń bọ̀ ọlọ́run kó yọ̀ọ̀dá. amina. bí wọ́n ti ṣàlùwàlá á practicalize. ṣá Allah. bọ́ péyàn ti ṣàlùwàlá ni hmm. bí wọ́n ti wẹ̀ jẹ́nàbà á ṣàlàyé ẹ̀ fúnra wa. Allah. ọlọ́run kó dákun kó dákun abẹ́ Allah. ọba tó ni ayé tó ni ọ̀run òun ló ni méjèèjì abẹ ọlọ́run ọlọ́run ni ọ́. Allah. bó o bá ṣe dáadáa ó béèrè bó o sì ṣe kan yòókù náà ó béèrè wá wọlá pé wọn náà ló béèrè jẹ́ ká jẹ̀mí lọ. amiina. ọlọ́run jẹ́ ká wá tún kún bí wàá sí bí tafsiri ti ṣe kún rè ọlọ́run mọ́sàjà wa tún kún jù báyìí lọ. amiina. mẹ́sẹ̀gì wa kó lè wọ etí. ọlọ́run ò sì ní jẹ́ kẹ́ ẹ̀ sì wá gbọ́. amiin. tọ́lọ́run ò wí ọlọ́run ò ní já wí. amiina. a bẹ̀ ọ́ àfògo rẹ bẹ̀ ọ́ àfi gbígbàdúrà rẹ àfi bẹ̀ ọ́. amiin. ṣe tá à ń fẹ́ fún wa. amiin. rọ́bà náà tàkùn náà. Àmín. Innaka anta sami'un alim. Àmín. Elétí ìgbàròyé ní Ọlọ́run. Allahu akbar. Àfáà oníwàásí. Hmm. Adama Allah hayata. Mo lọ́rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ tẹ́lẹ̀. Tọ́. Àsìkò sì ti tó. Àmọ́ ojú mẹ́rin péré mo fẹ́ kó gbọ́. Allahu akbar. Ọlọ́run ó sì fún wa gbọ́. Amina. Ọlọ́run ó sì jẹ́ kó yé wa. Amin. Mo dúpẹ́ lọ́wọ́ Inshallah. Okú àpọ́nlé wa, a pè ọ́, o sì dáhùn. Ha! Ìwọ Ọlọ́run. Allahu Akbar. N ń bẹ lẹ́yìn ìwọ Ọlọ́run, Ọlọ́run mọ́sà jẹ́ kó bá ọ. Amina. Tá a fi wá dúpẹ́ lọ́dún tí ń bọ̀, kódà bá a pè ọ́, ó pera rẹ̀. àmín. insha allah àmín. adúpẹ́ púpọ̀ ọlọ́run ó bá yóò tọ́jú àwọn ọmọ. àmín. bisimilahi kuluhu allah bisimilahi inna.